tonight. Hey, I got something on my mind. Oh, shit. I wanna try it all night. Oh, but I'm gonna let her find no, Yeah. Baby, call my up. Sisi, call my up. Oh, shit. Shutting the bed. Ìsàlẹ̀ gángan o, bẹ́ẹ̀ ni Benny. ni bẹ́ẹ̀ ni, á àti bẹ̀rẹ̀ nìyẹn ìjọyà lẹ́tọ̀ ètò ní ìjọyà ìjọ tá a ti máa fún yín back to back all the way you know lè máa gba all the way with me a tún ti dé ní gbogbo ọjọ́ Saturday when you just sit down you know you were so connected lónìí hmm, àròtọ̀ ló pàdé surprise package tí mo ní fún yín ó gbásìkì ó dùn ó kí ó yí bọ́bọ̀ you know I gotta introduce myself first. <laughs> ní orúkọ ti tèmi ọmọbìnrin Simna tó ní wọ́n tábìlì ṣe sí aka funkified ọmọ ẹ̀rẹ̀ tó ṣe kí ni tó gbásì tó dùn tó kí tó ìbobo ṣe ti ready are you ready torí pé kí ni ẹ máa jó ẹ máa yọ̀ ẹ máa dúró digbí ẹ máa ní kí ló dé kí ló ṣẹlẹ̀ we just giving it to us back to back yes so surprise tí mo ní fún yín gangan ni spanking new àti training songs yeah spanking ni when you say spanking àwọn orin tó ṣẹ̀ṣẹ̀ ń bì tó ṣẹ̀ṣẹ̀ ń jáde àwọn orin tó ṣẹ̀ṣẹ̀ ń jáde síta ló ní ìrú tẹ́pẹ́tẹ́ bá gbọ́ bàbá ni oh my gosh àwọn artist wa wọn ṣe kí ni wọn ò sùn wọn jí ni two four seven then training songs are song requests yes songs tẹ́tí gbọ́ lónírúurú tẹ́tún fẹ́ gbọ́ over and over and over and over and over again àti dé pẹ̀lú àrà tó ní pé kí ni alára àgbà yìí dání wá number one on my list àwọn tèmi ti dúró pé àwọn àdúró tán ni kí ló ṣẹlẹ̀ fún kí ó yà náà <laughs> okay c to the d to the q CDQ ni o ó jáde pẹ̀lú orin tuntun kan kí gan ni orúkọ orin náà tẹ́ bá ń gbọ́ Ghana must go yes Ghana must go definitely Ghana yẹn ó ní láti ṣe kí ni ó ní láti lọ ẹ̀yin kan sì mọ̀ pé tẹ́ bá ń gbọ́ nípa Ghana must go back gangan ló gbadé àmọ́ nínú orin yìí àwọn Ghana Must Go yẹn wọ́n kún fọ́fọ́ pẹ̀lú owó lónírúurú wọ́n wá gbé dání báyìí Sídíkì ń tọ́ láti sọ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí òun fẹ́ máa ya owó ni owó gangan ni kókó pé kí ni àwọn ò ráyè owó gangan ni two four seven and that's true owó gangan ni kí ni ni kókó tẹ tún àwọn girls tó ló ń oh my gosh then hmm, when you talk about this outfit white agbada tó wá ní a little bit of ankara and ankara yẹn so posh oh, posh gan ni ẹ kọ́ lọ gbọ́ fídíò yẹn torí pé kí ni ó ń tà wìtìwìtìwìtì lọ́wọ́ àwọn èèyàn ṣe kí ni wọ́n wò ní two four seven ìjọba dẹ̀ ṣe kí ni ó gbé jáde fún yín à ń bọ̀. Hmm. ìjọba lè tọ́ ẹ̀ṣẹ̀ wa connected àti ìlọ́jù àti ìlọ́jà iṣẹ́ bẹ̀rẹ̀ ni hoti hoti hoti hoti mo sọ fún yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní surprise surprise surprise yes so bẹ́ẹ̀ ni spanking new songs àti trending songs mo máa jù fún yín lónìí back to back trending new songs lọ́pọ̀ tún kàn orin tó ń trend lọ́wọ́lọ́wọ́ tẹ́ bá ń gbọ́ sí Mary sí Jesus wọ́n ti gbọ́ over and over and over again àmọ́ àwọn èèyàn lè ṣe kó má ṣe kí ni kó má request for rin oh my gosh ẹ ká lọ gbọ́ sí Mary sí Jesus yes so all white ni o <laughs> tẹ bá ń gbọ́ pé áńgẹ́lì kan sọ̀kalẹ̀ nínú fídíò yẹn ni